وأنت في الحديث في دولة الدعوة في كلمة pé ìta rẹ̀ ó jẹ́ àìbọ̀rọ̀ Tí ọkọ bá kọ ìyàwó ìṣẹ̀lẹ̀ àlùfáà. Àkọ́kọ́ gbọ́dọ̀ kọ́ ìgbà tó ṣe àìbọ̀rọ̀ kan. Bí ọkọ̀ bí ọ̀rẹ́ kọ́ pé náà lọ́pọ̀ bá padà tó máa lọ sí ìlú. àmọ́ yà ni nígbà tí arábìnrin yìí tó lọ bá àlejò Muhammad sallallahu alaihi wasallam pé ọkọ̀ ń kọ́ òun òun kẹrin máa kánà lè jà. àlejò sallallahu alaihi wasallam pa ọkọ̀ ẹ̀ láti bóyá akọ́lẹ̀ wọlé balẹ̀. ọkọ̀ náà kọ́. bàbá wa. عثمان بن رباح بن سليم فجعل النبي صلى الله عليه وسلم عدتها حيضا تقريب أطلق وجه عليه بن يزري عدة فن قبل قبل عليه وعطينا بتا عليه وعطينا عدة في حيض المسلم وجاء عدد يزري bá lè obìnrin ló béèrè fún kíkọ tọ́ba ti kọ́kọ́ kọ̀ àbí tọ́ba bá kọ̀ ó kọ̀ lẹ́yìn obìnrin yẹn kọ́ kò sí nínú káyọ̀ ọmọ káyọ̀ lọ́wọ́ tí wọ́n máa káyọ̀ lọ́wọ́ alẹ́gbẹ́ alẹ́gbẹ́ ẹ̀dá tẹ́lẹ̀ ṣe ẹ̀ káyọ̀ yọ̀ kan lọ sí mẹ́fà yàtọ̀ abẹ́ yàtọ̀ ìwúlẹ̀ kíkọ káyọ̀ yọ̀ kan lọ sí ilé ọkọ rẹ̀. Pakistan or ló sọ yìí o. Yọ̀ ní pé ayọ̀ níta wo dára wà lọ́gbọ́ wo wo ayọ̀ níta lọ́gbọ́ wo wo ayọ̀ níta lọ́gbọ́ wo wo ayọ̀ níta

ọ bá ti ra bọ́ kò sí pé ẹni bá ké sí ní tó bá ké sí yàn ní ìmọ̀ kò lè rọ́ọ̀dù fún ẹni tó dàgbà púpọ̀ nínú mọ̀. àmọ́ pẹ̀lú adam adam àti fàwọ́sọ̀ nítorí tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn látàrí tó bá dá wa pé ẹ̀yìn bá gbé ẹni nímọ̀ ìgbé nìkan lọ tó ń di ọtọ́rìtì lórí kẹta kó tó lè gba nǹkan yẹn lọ́wọ́ ẹjọ́ kéré ti pé ìgbà mélòó ni wọ́n mọ̀ kó tó lè gba lọ́wọ́ rẹ̀ yóò bẹ̀ lágbàdìẹ̀ lápò bí o ti tó wà ní sẹ́kọ̀ndì skul lẹ́nu tó tẹ̀lé o lẹ́nu wọ́n á sọ pé èyàn ní máa ti gbà tó wà olú máa ti ló sọ òun tó lè gbùdù mẹ́ ẹni wá jẹ́ máàkì tó ti wá jù lọ́tọ̀ bẹ̀rẹ̀ tó àwọn fásitì tó wá jẹ́ tó wà ní kejì mẹ́ wọ́n á fẹ́ rọ́ọ̀dù rẹ̀ sọ pé ẹ̀rọ pé ìwọ ọ̀pẹ́ ẹ̀kọ́ ti máa ti máa ẹgbẹ́ wò rí bẹ́ẹ̀ tó ń tẹ̀lé kátàlẹ́ pápá yìí tẹ̀lé yóò yóò rí bọ́ọ̀lù ìṣirọ́pọ̀ wà pé akábáríká sọ̀rọ̀ mọ́ o ẹni náà ti tó lọ́mọ ìgbìmọ̀ lọ ìṣirọ́pọ̀ wà kò sí ìmọ̀sọ́rọ̀ ìwé tàn kí ẹ wà ní sanáwó lẹ́wù kó wá ní ẹni tó ń kẹwàá ìtọ́lé ìdílì kan òun ló wà jùlọ kò sí ìmọ̀sọ́rọ̀ lẹ́wù tó bá dé so tó bá fẹ́ tẹ́wọ́ gbogbo níta pẹ̀lú ìṣẹ̀rọ̀ gẹ́gẹ́ bí fún àti tàwádọ́ ìṣẹ̀rọ̀ pẹ̀lú kí ẹ jẹ́ ebi ṣe ń sàfà ní ẹgbẹ́ wọn àmọ́ torí pé àwọn sábẹ́ àdébí gan sallallahu alaihi wasallam ìgbà míì náà àwọn fi àdébí sallallahu alaihi wasallam àwọn fi ń di àkéèké ẹni ẹni bàbá tó rìn kọ́dà àwọn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ lẹ́yìn pẹ́pẹ́ àìsíta ọdún òun pé kọ́dà àwọn ọmọ ọmọ ṣe lọ́dún bá lẹ́yìn pẹ́pẹ́ ọ̀rùn fún ẹni wọ́n ṣe wọ́n fún fa nàbí tó tá a bá fi lọ́nà fẹ́ ní kẹrẹ́ àgbé yẹn níbi iná lè dá ìwà ilẹ̀ ìrọ̀ ìdìbò tó àgọ́rù gẹ́gẹ́ kámá gbọ́ ìlọ bẹ́ẹ̀. bọ̀dé kẹ́lẹ́ mi ti àgọ́ pé kálukú máa wà ara rẹ̀ ẹ̀ ni àwọn àká sọ pé wọ́n ti fún ìpẹ́lẹ́ bàbá kéwù pẹ̀lú náà ní ìpínyà náà rọ̀dán ẹ̀nà ẹ̀rẹ̀ tó kọjú àtàn òun abẹ́ kọ́ ẹ̀rọ àṣẹ àlẹ́gẹ́rẹ́ tó náà apáṣẹ ló dé tó bá wọn kò tó bá wọn gẹ́gẹ́ bí kìíní tó ìgbàtà sọ pé ẹni kéèyàn bọ̀wọ̀ fún ìmọ̀ tí ẹnìkan ní ẹni yọ lọ́yìn kò síbẹ̀ fún òun ni à ń sá sọ ní àná kìí ṣe pé a ní pé ẹni tí ó fún yàn ní ìmọ̀ kò lè ṣe ọdún fún yàn ní ẹ̀ bá sọ fún wa lọ́rọ̀ lọ́nà ẹni pé kó lò ní ọ̀ka tó nǹkan ò lè yí ọ̀yọ́ ọdún àyè ìtàkẹ́ kánú ṣùgbọ́n tẹ́ ń tẹ́ bàbá rẹ̀ ṣe náà tọ́ ọdún mọ́tò kó wà tẹ́ ní ojú àtẹwà ní ẹwà wà lórí ìwẹ̀ kọ́dà wọlé kọ́ kí ẹni tí ó ẹlòmí ò lè pìrìsẹ́ǹtì sánáwí àdìgbè ìpínlẹ̀lẹ̀pà náà àti ìrọ́lù lókò kò parí ilé ewu náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó wá nígbà náà kò fẹ́ sọ owó kọ ẹgbẹ́ tó kọ́ ti jábà nù bí wọ́n fi bá sọ lẹ́kítọ̀ ní tíátà káyọ̀ ní ìdìbò ẹ̀mìnà ọkọ̀ fẹ́ sọ ẹ̀sọ̀ bí kò bá ń bẹ́ẹ̀ sọ ẹni ìkò ìlú lé sí ó mọ́ sáàtìdé ìrọ́pùtẹ́sì sẹ́lẹ̀tìtì irú àwọn adájú yóò sí ní ara àwọn èèyàn àwọn ẹni tẹ́ta lọ́kọ́lá arab dáadáa kí ni lọ́kọ́lá bá já àáfàá ní lórí ìkàbá yìí kò túnà pé yẹn gbà gbọ́ kò tó àwọn ẹsẹ̀ níbi àdìdì rẹ̀ lára àwọn tọ́tọ́ ti rí pé ó ń sọ láàrín náà pé àkùbádùn lẹ́nu ọlọ́run gbọ́dọ̀ pé ní ọrùn wọ́n ti torí pé ó pe ẹ̀ẹ́dísùkọ̀ọ́dọ́mí ó pe láàbá nítorí kó tí wọ́n fẹ́ tọ̀rọ̀ náà nígbà pé à ń tó ń kí ọbẹ̀ ọbẹ̀ tó ń kọ́dà tí náà àfa alágbàáyé ìkan náà àfa alágbàáyé sọ ẹ̀rọ púpọ̀ ló tọ́ fẹ́ pìrìtẹ́ǹtì ẹni bóòlù ní oṣooṣù tí wọ́n máa ń fẹ́ àfa àfúnà mi wọ́n ní ìkan náà àwọn onímọ̀ lágbàáyé sọ báyìí gẹ́gẹ́ pẹ̀lú fídíà iná wà ní yútùbù bí nígbà wọn ẹgbẹ́sì sí so kẹtàlẹ́ kẹyàn máa nù so kò yẹ ṣe pé ẹni tó bá jẹ́ kéwù síyàn ní tó kéré síyàn ní máa sẹ́gẹ́ndì sí kò lè fi rọ́ọ̀dù fún ẹni tí ó jágbà ní máa pọ̀ àmọ́ pẹ̀lú kò sí ẹ̀ máa ń lò pé àbálò ìgbéra náà tó lè lò náà tó yà tó wa so káàdì ìmọ̀ ọ̀rẹ́ lọ́wọ́já àfà di ìmọ̀ báyìí àfà di ìmọ̀ báyìí àfà níbi ìmọ̀ báyìí aláwọ̀ ẹ̀kọ́ Thank you ó yá kí kó ti dárúkọ ọ̀hún bẹ́ẹ̀ náà tó á lẹ́nu mo fẹ́ fẹ́ ọ̀rọ̀ sí àwọn bàbá mi sọ bẹ́ẹ̀ ló ń ṣe bóyá ká máa ṣe ìyáàwó ọmọ ẹ̀yìnlá ẹ̀yìnlá sábà àwọn akábáwọ̀sí use of appropriate word appropriate term ẹ̀dá fẹ́ẹ̀sì lọ́dà wọlé ìgbà pọ́ńtà kí lọ́pẹ́ mo fẹ́ ṣe ìtọ́jà fún abẹ́nájà ọmọ ọmọ náà lára ẹ̀ tó fẹ́ ṣe ìdọ́là fún lọ́fẹ́tọ́ màlíù lọ́wọ́ tó lé bá fún wa ẹjọ́ amẹ́sì èbì ẹ̀rọ ẹjọ́ wọ́n fún wọ́n sí pé ẹ̀ẹ́dì fúnra kì í kọ àwọn àwọn oníṣẹ́ ìdílé ṣe lọ fọ́ fífi o wọ́n fún wọn fọ́ fífi fún ẹ̀wà ẹ̀wà ni ẹ̀wọ̀n

sí nǹkan báyìí ní sábìrì ìdílé ẹ̀wọ̀n àpò ilé ìdúgbé èèyàn ni ọ̀kí mẹ́tò mo fẹ́ mo fẹ́ ná ọjà mo fẹ́ jẹ́rọ́ jù tó káàdì àtọ́mọ̀ yìí ẹ̀jọ̀ káàdì tó káwọn èèyàn tó. kájọ àti kíni àti ọlọ́run dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dá tẹ́lẹ̀ ó dá sí ẹ̀mọ́ ara rẹ̀ ẹ̀wọ́n pẹ̀lú ah, àyè ọjọ́ lọ́wọ́ dára rẹ̀ ó lọ́wọ́ sákà máa ń lamu yá àjà lọ́sọ̀kọ̀ pẹ̀lú ìlà ilé ìbá ti mà ní ìmọ̀ dákẹ́ nílé tẹ́lú náà kéde ìlà àwọn ti gbogbo ìmọ̀ nílé ìmọ̀ ìmọ̀ dáwà lálẹ́ kò bá ti gbẹ́ nílé ìmọ̀ yàrá bá ti kú rẹ̀ ẹ̀ ẹmọ sọ̀rọ̀ náà wá bí ìlú ìlọ́wọ́ wá ní ìmọ̀ nínú àwọn tí wọ́n ń ka ó sàbí ní ẹnu bá tí a máa ń sábà yìí ó ní pé òun lè tún lẹ́yìn rẹ̀ lọ́dọọdọ yìí tó máa kú àbí àbá àbìlàdó ní àti bọ́ọ̀n lọ́wọ́ lọ bí wọ́n bọ́yá ó ń ṣe é inú fìrọ́ọ̀ wọ̀ sínú ìgbìmọ̀ sínú ìgbàlá oníròyìn. tó gbé ó wà ní ọ̀gá sí ìlú ọ̀gá pé ìyẹn ní kábà wọ́n ti fi rọ́ọ̀dì rí oríṣiríṣi ló wà ẹ̀yọ̀ bẹ̀rẹ̀ ní ọ̀gá tí kí ní tó ti bá dé tí wọ́n ti kó èmi ní wọn à òní ló ló ní kó bá mọ̀ ọ́ sẹ́kẹ́ ìlú ìlú láti ṣẹ́kọ́ bá wọ́n bí lọ́wọ́ lé náà tẹ́lẹ̀ tó bá ń fún yá ìlú òsì gbélé àkọ́wọ́ bí lọ́wọ́ lọ́wọ́ á ti ti yé ọ̀dọ̀ ẹ̀ sí yóò fún àlórí ẹ̀ kọ́ńtíjẹ́nì ìgbìmọ̀ àwọn afá wa tá a ti fi náà afá yìí sábà lọ́wọ́ wọn sí wọ́n ní ṣẹ́kù alàgbẹ́rẹ̀ àti yorùbá ìṣọ̀lọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ti kan tí wọ́n pàdé ní hàwọ́ ìjọ kan wọ́n ti hàjú láti ìmọ̀nà àwọn ìbáwá pàdé

àwọn abẹ́ ìlẹ̀ wọ́n lè fẹ́ lọ́wọ́ wọn àwọn náà ti lẹ́tọ̀. bàtà wọn bẹ́ẹ̀ ìbéèrè lọ́wọ́ wọn ìbéèrè bá ti béèrè lọ́wọ́ wọn tó ní kàtìmẹ́tò ìmọ̀ àbí kìí sáwọn náà lè dáhùn rẹ̀ àìmọ́ ní ìbéèrè àbí jẹ́ máa béèrè lọ́wọ́ wọn nígbà tó bá hàn hálùkọ́ ó ti máa bèbí rẹ̀ kí náà jẹ́ mọ́tò àmọ́ wọ́n mọ̀ pé nípa akẹ́kẹ́ yẹn ó ní ìmọ̀ àbí ìgbé ní tí mo kọ́ lẹ̀ ọmọ kéwú bí ọmọ kéwú lágbàtà àgbà tẹ̀lé wọn ó wà bá wọn dùn wọn ni tẹ̀lé ní ilé yìí. ìfún adéwá tó jẹ́ bí ìná sísè òtẹ̀mí àwọn náà fẹ́ fún àwọn táwọn kéwú lọ́dọ̀ wọn tó bá tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ àfa àwọn tó kéwú lọ́dọ̀ wọn bí ìbá ti mẹ́nu wọn. àmọ́ tẹ̀mí bí ìbá sọ pé ìtòun gùn lélẹ́rí ọ̀rọ̀ síkìnnì ẹ̀dá èyí lè ìyàwó tí kọ́ ìjọ mú pé a ti nù bá ti ní wọ́n ó mọ̀ ní tó bá ti kíbe rẹ̀ kéré tó ń bẹ́ tí lọ́tà ti kí ti déèrè ẹ̀gbọ́ àwọn akọ́ ìdí ìgbà náà bẹ́ẹ̀ yòókù àwọn náà rẹ̀ ọmọ tí ó kọ́ ní wù. tọ́lá bẹ́ẹ̀ tó ní kàtẹ́ pẹ̀lú àkídà ní káwọn dùdú nù àwọn làwọn rẹ̀ èyí wò láwùjọ wa yìí nítorí àwọn ọmọ tó wọ́n tó wà ní àwùjọ wa wà láyé gbogbo ọmọ tá a bá dàbí yìí lábòsí nílẹ̀ wọ àkókò ní o àtàwọn dákẹ́ aláwùjọ náà àtàwọn tó náà ń tún bí wọ́n bá ti lọ́nà lábòsí ní láwùjọ wa ìyàpá tí ó bá tẹ̀ wá sí lóde rẹ̀ ló kéré tó ọlọ́wọ́ sáré àlẹ́ wọn lẹ́ẹ̀ẹ́ lẹ́ẹ̀ẹ́ yìí ẹ̀ẹ́dì sànà ẹni àwọn àwọn tí lórí ń bí ọmọ tó wù mí ní àwọn ti mú àwọn àdúgbò àtẹ̀yẹ lọ. kàkẹ́ tó lè. ẹni kẹ́kẹ́ tí wọ́n dá fún mi pé wọ́n ń bí

ẹgbọ́dọ̀ àti ẹ̀kọ́. Ṣé wọ́n sọ fún bàtà ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀rọ rẹ̀ ọmọ mi ní àbújá ìgbà yìí àbújá ọlọ́dọ̀ wà ní àwọn olùdó ọmọ. Ọmọ mi ní àbújá tẹ̀lé mi ní fún ọlọ́dún mi ọmọ àpò àlọ́dọ̀ fún bọ́lá fún mi ní Àwọn ẹ̀rọ bá gbogbo ọdún lọ. Wọ́n á máa ń yọ̀ ọ́ ìkànnì ilé ìgbésẹ̀ àwọn ìgbésẹ̀ because ọ̀dọ́ yìí láti gbà á ó lè ní tó kù sí òun ẹ̀rọ àti ìgbà ó kù sí àyè agbáyé báyìí ní ẹ̀yẹ bí a máa fi pa báyìí ó mọ ìdílé lọ ìjọba tó lọ aláwọ̀ ká bí. Tó ń bọ̀ wá, wọ́n ti wá sọ pé wọ́n wá padà kọ́ wá. Ah, wọ́n nígbà mi wà pẹ̀lú ó dá sí eh, obìnrin wà tí ó ti òun lóyún irú eléyìí ó dá lórí adébó dá lọ pé kí wọ́n mọ̀ ti tẹ́ òun ti tẹ́ tẹ́lẹ̀ sì rí àti ìgbàgbẹ́ lára ní àdúgbò sí ní ara rẹ̀ tó gbàgbọ́n wáyé rẹ̀ lọ́wọ́ sáré sọ lẹ́yìn náà náà nígbà tí ẹ sára ẹ lẹ́ẹ̀kan nípa wípé tó lágbèjì kan wá jáde pé kò sí òmà tó náà bá lè fún ìlú ọmọ ọmọ ẹgbẹ́ tó ló ń lọ sọ̀rọ̀. Sọ̀rọ̀ lè fún náà láwọn ìmọ̀ tó wí. Àbó ní alájẹ ló kọ́ kọ́ ni. Nínú ìwọ̀n ló fẹ́ kọ́ wà ní sáná wí. Nínú ìwọ̀n ló fẹ́ kọ́ ní ìwọ̀n ló fẹ́ lọ́dọ̀ fẹ́ kọ́. Ẹ̀rọ ní torí bẹ́ẹ̀. lórí awuyewuye àwọn tí wọ́n mú tí wọ́n máa ń gbé wọn àpòjìṣọ́ pé ó súnmọ́ àwọn kàtà mọ́ so káwá máa ẹ̀fẹ́ ti pé gbéyàn dìde àbí kó dìde láti rí pé ó wó ènìyàn tí wọ́n bá lọ gbẹ̀gbẹ̀ àbí tí wọ́n fi gbé yẹn kí ni ipa olùyẹ́ lè kú ọlọ́pàá náà wà. wọ́n ní ìlú títẹ̀ lọ́ba yìí kí ìwà rẹ̀ tàbí súnmọ́ yìí òun náà lọ kó nǹkan ní ẹrú yá rẹ̀ fún bàbá rẹ̀ tó bẹ ní sọ́práìsì àwọn àgbà wájú tó súnmọ́ yìí wọ́n ti jábọ̀ balabalẹ̀ ẹ̀ jábà léyìí rẹ̀ fún òṣèlú bẹ́ẹ̀ tí ẹ̀ náà ti wọ́n àkóso rẹ̀ kúrò kí so that you can get any mistake. Ṣé ìwé ìwé lápòjú bẹ́ẹ̀ ní wọ́n ti pátá wọ́n ní wọ́n tẹ̀wọ́n Máa ti bàjẹ́. Ọdún lọ, ìmọ̀ sọ ọba mú ọ owó ìṣẹ̀lẹ̀ tí wọ́n tàbí fún yẹn o. Mo ti lẹ́la fún owó lórí ìṣẹ̀lẹ̀ tí ẹ bá wa ní ilé ayé fáìlì ìjà lé wa. Kọ́lá àwọn ọmọ tó tún tó tún ní ti máa ń tẹ̀lé ìwọlé ìdílé fún lóúnjẹ. Wọ́n bá ìlú máa ń sọ fún un ni mo ń sọ fún èmi ń dá lóde tèmi ní ti lọ èmi tèmi ó tẹ́lẹ̀ tó ní ìmọ̀bílẹ̀ mi lòun nù kálábà àti tẹ̀tẹ̀lẹ̀ ni kí ni kálábà lọ bẹ̀rẹ̀ fún tó ní lọ́dọ̀ ìjọba ẹ̀jẹ̀ tí wọ́n dá tẹ̀lé àti ẹ̀ka dá ní ń sọ sọ ni tẹ̀lé àti ẹ̀ka dá fún kan ga àbùmọ̀ tó máa ń sọ òun ni ó fà á sí kò sí kò èyí tó bá tó bá lọ ní ìdílé tó lọ kẹ́kọ̀ọ́ ó tó ń dalẹ́ lórí ọdún kan ní ọdún mẹ́fà ní ọdún méje ní sẹ́gẹ́ndì ní yóò gbọ́n wọ́n so àwọn bbc yorùbá wọ́n so ẹnìkan ẹni yẹn mo ti gbàgbé mo ti mo ti dáná ọ̀nà àbójẹ́ nìkan ní oníṣòwò ni wọ́n sàrà mú bàtà wọn mú bí eléjì àràdà fẹ́ràn kó máa tán lọ́wọ́ gbòógbò yé lé mo ti dẹ́wọ̀n nù àbá wọ́n ní ẹ̀wọ̀n tó yẹ lọ́wọ́ ẹni yẹn ó ti lo wọ́n dà ń káàkiri yẹ nínú ẹ̀wọ̀n ó ti wọ́n dà káàkiri kan lọ́wọ́ ìyá rẹ̀ ti kú àbá rẹ̀ ti kú sẹ́gẹ́ ti dé sámi rẹ̀ ti kú obìnrin kan ló bá kú kú obìnrin yìí wọ́n ti rà wọn ní sùmẹ̀ òun parí alábáyá fún ẹ̀sìn máa ń àgbá ẹ̀sọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ó ti rẹ̀ àkọ́kọ́ wọ́n kọ́kọ́ náà ti lọ sí ìjọba àtàkàlẹ̀ kí wọ́n fi lẹ̀ lẹ̀. wọ́n tó rẹ̀ láti pé kánibà fi kó abẹ́rẹ́ àwọn àwọn èèyàn èyí káàdé ọ̀gá bí wọ́n ti rẹ̀ sí òun ti lọ sí gbogbo nǹkan gbogbo ti jẹ́ fámìlì ìwò onílẹ̀kẹ̀ gbogbo dúkìá tó òun ní tó ń mọ́lẹ̀ jù náà òun ní kàlẹ́ ti kú òun jẹ́ bẹ́ẹ̀. tí wọ́n ní yẹn tó bá tó máa pè é kálẹ́kùn wọn tó pápá tó bá ti bá ń lé kọ́dà tí ò lówó lọ yóò gbà tó lọ kò ní lọ ṣùgbọ́n kí kí oríṣi ti rí wà lókè àwọn àti mo lágbájá kí má ní sálọ sílẹ̀ ká ní abẹ́ẹ̀tẹ̀ tí kò lé ẹ̀jẹ̀ kan ti yà jẹ́ àní sọ̀rọ̀ wọn wà lọ sára sọ bẹ́ẹ̀ nígbà tí ẹnìkan já lè sọ̀rọ̀ bá mi jẹ́rà fún ẹnìkan jẹ́ wọ́n rẹ̀ àti ẹ̀gbọ́ àlẹ́bí ni tí ò jẹ́ kí tó jẹ́ kí parun kó bá àwọn nǹkan tí wọ́n kọjá lọ nù nínú àwọn àwọn ìdílé òkú tó ti tọ̀ ẹ náà ẹ àwọn tó tó bá tó yá ewu ni tó yẹ ká tó kò wo áyù ẹ̀ẹ́dẹ́yà ìyàwó wà ní àyíká. ọgbọ́n ọgbọ́n wo tí o bá ti wò ó wọ́n ní ẹtí òwò ìyàwó ìyàwó ẹgbẹ́ ní haidọ̀ wọ́n á mú un kọ̀ wọ́n níbi kíkọ́ ni àdádálẹ̀ nínú àwọn kíkọ́ tà nígbà wọn lẹ́nu tí ìyàwó yẹn máa ń ti haidọ̀ lọ́wọ́ àìkọ̀ tó bá gbé nínú ti haidọ̀ lọ́wọ́ fèsì èyí tí o bá ti wò ní kàkún ọlọ́wọ́ dáadáa àlẹ́ ìṣọ̀wá ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته